kọ́ríntì kínní orí kẹrin. jẹ́ kí ènìyàn kí ó máa kà wá bẹ́ẹ̀ bí ìránṣẹ́ Kristi àti ìríjú àwọn ohun ìjìnlẹ̀ Ọlọ́run pẹ̀lúpẹ̀lú à ń béèrè lọ́wọ́ ìríjú pé kí olúwa rẹ̀ náà kí ó jẹ́ olóòótọ́ ṣùgbọ́n ohun kíkínní ni fún mi pé kí ẹ máa ṣe ìdájọ́ mi tàbí kí a máa ṣe ìdájọ́ mi nípa ìdájọ́ ènìyàn nítòótọ́ èmi kò ṣe ìdájọ́ èmi tìkára mi nítorí tí èmi kò mọ ohunkóhun sí ara mi ṣùgbọ́n a kò ti ipa èyí dá mi láre ṣùgbọ́n ẹni tí ń ṣe ìdájọ́ mi ni olúwa nítorí náà ẹ má ṣe ṣe ìdájọ́ ohunkóhun ṣáájú àkókò náà títí olúwa yóò fi dé ẹni tí yóò mú ohun òkùnkùn tí ó farasin wá sí ìmọ́lẹ̀ tí yóò sì fi ìmọ̀ ọkàn hàn nígbà náà ni olúkúlùkù yóò sì ní ìyìn tirẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. ǹjẹ́ ará nǹkan wọ̀nyí ni mo ti fi ṣe àpẹẹrẹ ara mi àti Àpólò nítorí yín kí ẹ̀yin kí o lè ti ipa wa kọ́ kí ẹ má ṣe ré ohun tí a ti kọ̀wé rẹ̀ kọjá kí ẹnìkan nínú yín kí ó má ṣe ti ìtorí ẹnìkan gbéraga sí ẹnìkejì nítorí ta ni ó mú ọ yàtọ̀ kí ni ìwọ sì ní tí ìwọ kò ti gbà ǹjẹ́ bí ìwọ bá sì ti gbà á èé a ti ṣe tí ìwọ fi ń halẹ̀ bí ẹni pé ìwọ kò gbà á asá àtẹ̀yìn lọ́rùn nísinsìnyí asá àti sọ di ọlọ́rọ̀ nísinsìnyí ẹ̀yin tí ń jọba láìsí wa ìbá sì wù mí kí ẹ̀yin kí ó jọba kí àwa kí ó lè jùmọ̀ jọba pẹ̀lú yín nítorí mo rò pé Ọlọ́run ti yan àwa àpọ́stélì ìkẹyìn bí àwọn ẹni tí a dá lẹ́bi ikú nítorí tí a fi wá ṣe ìrànwọ́ fún ayé àti fún áńgẹ́lì àti fún ènìyàn àwa jẹ́ aṣiwèrè nítorí Kristi ṣùgbọ́n ẹ̀yin jẹ́ ọlọ́gbọ́n nínú Kristi àwa jẹ́ aláìlera ṣùgbọ́n ẹ̀yin jẹ́ alágbára ẹ̀yin jẹ́ ọlọ́lá ṣùgbọ́n àwa jẹ́ ẹni ẹ̀gàn àní títí fi di wákàtí yìí ni ebi ń pa wá tí òòrùn gbẹ́sìn ń gbẹ wá tí a sì wà ní ìhòòhò tí a sì ń lù wá tí a kò sì ní ibùgbé kan tí a ń ṣe làálàá à ń fi ọwọ́ ara wa ṣiṣẹ́ wọ́n ń gàn wá àwa ń súre wọ́n ń ṣe inúnibíni sí wa. Si àwa ń forí tì í wọ́n ń kẹ́gàn wa àwa ń bẹ̀bẹ̀ a ṣe wá bí ohun ẹ̀gbin ayé bí èérí ohun gbogbo títí di ìsinsìnyí èmi kò kọ̀wé nǹkan wọ̀nyí láti fi dójú tì yín ṣùgbọ́n láti kìlọ̀ fún yín bí àwọn ọmọ mi àyànfẹ́ nítorí bí ẹ̀yin tilẹ̀ ní ẹgbàárùn olùkọ́ni nínú Kristi. No ṣùgbọ́n ẹ̀yin kò ní baba pípọ̀ nítorí pé nínú Kristi Jésù ni mo ti fi ìrere bí yín nítorí náà mo bẹ̀ yín ẹ máa ṣe àfarawé mi nítorí náà ni mo ṣe rán Tímótíù sí yín ẹni tí í ṣe ọmọ mi olùfẹ́ àti olódodo nínú Olúwa ẹni tí yóò máa mú yín rántí ọ̀nà mi tí ó wà nínú Kristi. No gẹ́gẹ́ bí mo ti ń kọ́ni nínú gbogbo ìjọ níbi gbogbo ṣùgbọ́n àwọn ẹlòmíràn fẹ̀ sókè nínú yín bí ẹni pé èmi kì yóò tọ̀ yín wá mọ́ ṣùgbọ́n èmi ò tọ̀ yín wá ní lọ́ọ́lọ́ yìí bí olúwa bá fẹ́ kì í sì ṣe ọ̀rọ̀ àwọn tí ń fẹ̀ sókè ni èmi ò mọ̀ bí kò ṣe agbára nítorí ìjọba ọlọ́run kì í ṣe nínú ọ̀rọ̀ bí kò ṣe nínú agbára kí ni ẹ̀yin ń fẹ́ èmi ò àtọ̀yìn wá tí èmi ti kùmọ̀ bí tàbí ní ìfẹ́ àti ẹ̀mí inú tútù.